mo gbọ́ ń wà mí ṣe níbi tó ń ti ń rí atẹ́gùn It's okay, it's okay. I'm not the only one here. Mo sọ fún yín pé mo fẹ́ continue education mi. Ẹ sọ wípé ṣe spirit mo ṣe yẹn, òun náà ni kí n stop. Nígbà tí ìwé wù wọ́n kà sí, lẹ́mi sì ti sáré sáré sáré sáré tipatipo. Fẹ́ pé ibi tá gbàlà mi mọ́ ni. Ṣé kí n fẹ́ rí dòlẹ̀? Múláyọ̀ Múláyọ̀ Ayọ̀ Múláyọ̀ wọ́ọ̀. Múláyọ̀ Múláyọ̀ ṣe ń báyé sọ̀rọ̀ yìí kò sí ìròhun ní ìdá láti orí kankan. tí ó bá bí mi máa pa. ẹ ẹ bá sísè mo fi ṣe pàdé mi àṣà alábọ̀dé ni. ní ti mo bá títí dè àwọn ọmọ tí ó tọ̀ mi àwọn ọmọ tó mú lẹ́mi lọ́wọ́ wọ́n mọ̀ máa ń tẹ títí bàṣàbàṣà níwájú mi láwọn tí mo gbé mọ́ lọ́wọ́. ìjì ni a wú atẹ́gùn tigitigi a wú igi ti gbòǹgbò ti gbòǹgbò. ajá tó bá lè ti wọlé tẹkùn máa ṣe kí ni tó bá ti fi ẹ̀jẹ̀ rẹ̀ kò tí ì pọ̀ jù ikú tó ń kojú bẹ́ẹ̀ ni òun ló pa mọ́ mi. àwọn ọlọ́pàá ti ń ṣiṣẹ́ wa gẹ́gẹ́ bí iṣẹ́. láì gbogbo àwọn ẹ̀yìn sílẹ̀.